وكل محدثة بدعة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف ولو أبا أتركاتي قفون أنبوى محمد صلى الله عليه وآله وسلم kí kí àti gẹ̀nẹ́ kí ó máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ inshallah ta'ala a máa tẹ̀síwájú lórí síra Umdatul Ahkam tí a ń bá lọ pẹ̀lú Sharh Taysir al-Allam kìtàbù sọ̀láàtù náà ni à ń kà lọ báàbù tí a ti dúró ó ní báàbù ìmáàmù tó ní í ṣe pẹ̀lú ìmáàmù òfin tó dé báwa náà báwa lẹ́yìn ìmáàmù báàbù ní àdé ní èní ìfìnlá ta'ala àgọ́ sí báàbù mi tí í ṣe báàbù sífàtì sọ̀láàtì nàbí sallallahu alayhi wa alihi wa sallam báàbù tó ní ṣe pẹ̀lú bánabi ṣe kírun àbánabi ṣe máa ń kírun torí pé ànábì fi ìrun rán. ó sì kírun wájú àwọn sọ̀hábà wọ́n á sọ fún ẹ pé ní sọ́lú kàmáàrọ̀ ayétùmú ní òsọ́lì ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ǹtì. àṣetánà bí pa tọpa wárì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ǹtì. òṣèlú ìfún àṣọ̀hábà àwọn náà wá gbìyànjú wọ́n sọ ìwọ̀n ànábà Muhammad qawlan wa fi'lan wa kayfiyya wọ́n sọ bá nàbí ṣe máa ń kírun èyí tí ó sọ lọ́rọ̀ ni wọ́n sọ èyí tí ó ṣe níṣẹ́ ni wọ́n sọ ìṣesí bá nàbí ṣe máa ń ṣe wọ́n sọ. So. nítorí kíni láti mú ọ̀rọ̀ tánẹ́bí sọ iṣẹ́ láti mú àṣẹ iṣẹ́ pé ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tẹ́mi máa ń kí ìyẹn ló fà á làwa náà máa láàmà para wa láti ẹjẹ́ akírun ò bá nàbí ṣe kí àwọn èèyàn lẹ́nu wa máa tako àwọn tó bá ń pàṣẹ kákírun bá nàbí ṣe kí pé kẹ́ rà nàbí ni. tẹ̀bí ní kákírun fánẹ́bí ṣe máa ń kí àtọ̀fọ̀n pa ara nẹ́bí àfojú rí ṣùgbọ́n atúnrí bákan náà nínú òṣèṣì bí ti máa ń kírun àrí torí pé sàhábà fánẹ́bí kírun lójú wọn wọ́n sọ gbogbo bánẹ́bí ṣe kírun gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tó ṣe gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ. So. àyè tó ti sọ bó ti sọ wọ́n sọ fún wa wọ́n gbà wá látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam أنه يذكر المصنف في هذا الباب طرفا من أحاديث صحيحة في صفة صلاة النبي صلى الله عليه وآله وسلم المصنف bàbá tí wọ́n ṣe tíra Umdatul Ahkam yìí wọ́n ní wọ́n fẹ́ mẹ́ńṣàn fún wa lábẹ́ báàbù yìí apá kan nínú àwọn ahadith tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ ń pa bánàbí ṣe máa ń kírun fasolatuhu iya solatu tammatul kamila tí ẹ bá ti kírun tí ó pé irun ànábì ni ó wò kọ́ ṣe irun tiẹ̀ ló pé alẹ́tì láyàtàtọ̀rọ̀ ilé ìhà nẹ́tù awèlẹ̀ khalal irun tó yẹ pé ní àlè rí àbújẹ̀ǹjẹ̀kù ẹ̀dínkù níbẹ̀ kò sáàyẹ níbi ìran ànẹ́bí kìí ṣe irú irun tá ń rí léni tó yẹ pé ní látòkè délẹ̀ bídíàní bá ṣe wọ̀run bídíà wà ń bẹ́ẹ̀ bá ṣe kakẹ́ bídíà wà ń bẹ̀ bá ṣe rùkú bídíà wà ń bẹ̀ ilé nírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ìrun ànábì nírun tó pé tí ò láàyè wàhúwà ni mo ṣàrò ìhú sallallahu alayhi wa alihi torí pé ànábì láṣòfin tọ́lọ̀ ń gbé òfin lé lọ́wọ́ ànábì láṣòfin ọlọ́run ló ṣòfin lọ́wọ́ gbé fánẹ́bì pé òfin mi rèé ara òfin tọ́lọ́run ti gbé fún náà ní ìrun àwa yòókù kí ló yẹ ká jẹ́ jẹ̀mọ́ amòfin atẹ̀lófin ló yẹ káwa jẹ́ àwo ò lè ṣòfin kankan a lè gbé kankanlẹ̀ lórí irun káyẹn máa ṣe tọ́nà ẹ̀gbófin fáwa òfin tó wà nílà wá fẹ́ tẹ̀lé atẹ̀lófin amòfin ló yẹ káwà jẹ́ kìí ta sófin ìwọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní ọ̀sọ̀rọ̀ àwọn ẹ̀dá sófin àwọn ẹgbófin kalẹ̀ níbi ìrun tí wọ́n ń kí eléyìí ò bá mu ọlànàbì ni asòfin tọ́lọ́ ń gbófin fún fàájìbò tí bá rò òun ló yẹ ká tẹ̀lé pàtàkìdí mùsùlùmí hì alákólè kọ́wulẹ̀ súnà rẹ̀ ló yẹ kí a ti síwájú ju gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn bá wù kan sọ lọ ẹni tó wù kan sọ ọ̀rọ̀ anẹ́bí ó sọ pàṣẹ ìdí ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́run bàbá alẹ́kẹ́ọ́lá ní yá ayọ̀ alẹ́dínà ámànù ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ má gbà wájú ọlọ́run ẹ má gbà wájú ànábì ṣòfin kẹwàá gbófin tí ń kalẹ̀ kẹmọ́ wo bóò lọ́lọ́run ṣe ní ẹṣẹ́ bóò lọ́lọ́run ṣe fi rán nàbí mákànnà ọlọ́run sọ ń bó fún apẹ́ ní mákànnà lè mu'minin wala mu'mina kò tọ́ fún mu'minin lọ́kùnrin kò tọ́ fún múmìnà lóbìnrin ìlà qada Allahu wa rasuluhu amran nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti gbófin kankalẹ̀ an yakuna lahum al-khiyaratu min amrihim káwọn yẹn tó wá mọ́ ẹsẹ̀ fà eléyàwó fẹ́ eléyìí fẹ́ káwọn mọ́ mú èyí tí ó dùn mọ́ ẹ̀ mọ́ gbádànù ọlọ́run ní òfin tánàbí gbélẹ̀ lórí irun náà la gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó sì bá rán sí kò gbọ́dọ̀ gbé jù sílẹ̀ alimami Shafi'i yọ rahmatullah alayhi ó ní kò tọ́fẹ́ nìkankan tí súnà ànábì rán sí pé bá ànábì ṣe ṣe nǹkan rí o kò tọ́ fún ányàdá àhá kó gbé súnà jù sílẹ̀ nítorí ọ̀rọ̀ ẹnìkan pẹ́ẹ́ ẹ̀kọ́ mọ́gbà bàbá wa ṣe ní àmọ́ ṣe nu ẹ̀kọ́ bá ṣe ń kírun bọ̀ látàyè bàbá bàbá ńlá wa nu tàbá ní bàbá ńlá wa tàbá ń sọ yìí àtànẹ́bí ta ló jura wọn lọ lọ́jọ́ orí ni àti ní àsìkò torẹ́ lómi lẹ́ni tó bá gbé nǹkan míì tí ò dáa kalẹ̀ tọ́ba ní tẹ́ gbé kalẹ̀ yóò dáa lójú máa ṣe ń ṣinú àǹkábè lọ́wọ́ wọn tẹ́ àbá wọn àtànẹ́bí ta wọn lọ lẹ́gbọ́n àbátan sọ yìí bóyá kò tí ju two hundred lọ ànábì ti lọ́ọ̀sì ní ẹwọ̀ ìgbà tó ti lọ. kò tọ́ ká gbé ìlànà ànábì ilẹ̀ ànábì náà sọ pé ní sọ́lú kàmáàrọ̀ àìtùmú ní ìsọ̀lì ẹ̀kírun bẹ́ẹ̀ ṣe rí gẹ́lẹ́ tèmi náà ń kí àṣẹ tánábì pa wá ń bí irú àṣẹ wò láàpéjọ́ náà sáṣẹ tẹ́ bá fẹ́ ní àbáṣẹ dandan àṣẹ dandan ayé pé kákírun bá nábi ṣe kí dandan ni fàyẹ́jìbò àlẹ́ iná nígbàtánà ìjọba sọ báyìí tó jọ́ràn èèyàn fẹ́ ní kọ̀ọ̀kan wa onímọ̀ àrífàtú sọ̀lá àtìṣí wà mọ̀rọ̀ àtìṣí agbọ́dọ̀ mọ̀ bá nábi ṣe kírun kèé bí mo ṣe bá láàmú ẹkí ẹ̀kọ́ ọ̀run ká ọ̀run jẹ̀mọ́ ká lọ kẹ́kọ̀ọ́ bá ń ṣe ń kírun irú mọ̀wó làápẹ̀yìn fún mùsùlùmí abu usman ìmọ̀ ni ọ̀ràn èèyàn ni ìmọ̀ tó bá pè ní mọ́ ọ̀ràn èèyàn iṣu lèmi ń tà kò débẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo èèyàn pátá ló gbọ́dọ̀ dé kíní ló gbọ́dọ̀ kọ kí lè rí tó wọ́n pé gbogbo èèyàn gbọ́dọ̀ kọ ká lọ kọ́ ẹ̀rọ ọ̀run pé dandan ní gbogbo èèyàn ló gbọ́dọ̀ kọ kí lè rí ẹ̀. èyí ń da ìfún ẹ̀rí ẹ̀rí fún wa kí lè rí ẹ̀ sọ́lù kàmọ́rọ̀ àìkúrú ní ìsọ́lù àṣẹ́tàrí ní pàwà ìgẹ̀gẹ̀gẹ̀ náà ni ó dójú pẹ̀rẹ̀ kọ gbogbo kírunkírun ẹn tó bá ń kírun bó ṣe bá ṣe bá ṣe bá nu tí ó kọ ọ̀rọ̀ rẹ̀ léwu kó máa mọ̀ sọ pé ẹ̀yàn pàwé sàfà àní ọlọ́kọ́ náà wù pé tó láti kọ ọmọ náà wù kọ́ ọmọ gíní kọ ọmọ sọ́rífù kọ ọmọ tẹ̀sírì ṣùgbọ́n bọ́ ṣe kírun ọ̀bọ̀ ń bẹ̀ o torí ẹlòmíín tó bá ti pè fún bí wọ́n ti máa ṣe náà bẹ́ẹ̀ nínú máa tẹ̀lé kò ní kọ́ àní ká tó kírun àkọ́kọ́ jóná ìjòyà náà nu sódà àbí ò dá bá a ṣe rí tán ṣe kí ni tán ṣe náà nu. àìmọye oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀ wọn bá káyọ̀ bá yóò kọ́kọ́ nága àbí kótó kábára tó sì kọ́ mọ̀tọ́ la ilà ilà la.

àtàwọn àìmọ̀ mọ̀sájìdì àwọn ìmọ̀mù kíní mọ́ṣáláṣí kọ́ ẹ pé ní ìyá alágbájá tí ń tarú àti tí ń tàlùbọ́sà mọ́wọ́ wá nìkan láàmà sọ fún wọn tẹ́yìn bá wá sọ tán lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ní àbẹ̀ wọn ṣe fíkìú ẹmọ̀ dájọ́ tó máa ń dá ní mọ́ṣáláṣí ọ̀rọ̀ kọ̀bílé àti kíní bàdínẹ̀ ìyí tọ́ọ̀bá sì sọ ìlànà bá nẹ́bí ṣe kí ni aléláwọn tíra kata ń lò láwùjọ wa bí al'akadọ̀rí al'ashimawi àbí matinu risala al'izriya gbogbo tíra yẹn tíra tó gbajúmọ̀ nínú àwọn zaibel malikiya ni tàbákà agbọ́dọ̀ dúró tẹ̀lé èyí tí ò bá ti bẹ́ẹ̀ rí mú bẹ́ẹ̀ torí Imam Maliki náà lọ pé kó ló ń yóò káfù mí kàlámìhí ayọ̀rọ̀ nù gbogbo yẹn láà lè gbọ́rọ̀ ẹ̀ gbogbo yẹn láti lè kíni láà gbọ́rọ̀ rẹ̀ sẹ́yìn kí là á fi ń jọ ẹ̀rí ni torí ẹ̀tọ́ láwọn míì tá náà tó kéwú wọn ni nǹkan yìí kò sínú súnà Maliki làwa alimọ́wò Málìkì radiyallahu ta'ala anhu rahimahullahu ta'ala àkọ́kọ́ nǹkan mí ìtọ́kọ́ tí wọ́n ní kíra Málìkì ẹ̀mọ́ Málìkì gan ò dúró lórí mẹ́fẹ́ábù mi jẹba wo máa tọ́ rẹ̀ ìmínà kàtí wà ló sọ tó bá ta kẹ̀rí ń kọ́ kí lá padà sí jẹun ẹ̀rí ni ẹlẹ́mẹ̀ẹ́ni amọ̀dáwọ́lẹ̀ náà ni kí ló dé ẹ̀yìn tí yínú Málìkì làwọn tẹ̀lé ṣé mọ́ Málìkì bẹ́ẹ̀ àìmọ́ka wọn mọ́yà táwọn èèyàn ń ṣe gan nígbà tá a fẹ́rí fáì wọnú ánìmọ́ mọ́ẹ́lì kí gan ṣe kí ni ìka owó ẹ̀yà wà ní àwọn ìtòkọ̀. torí ẹlòmíì tó ń bá tó kéwú díẹ̀ yóò ní a ah, ẹ̀yìnmọ́ sí àbọ̀ mọ́ẹ́lì kí ni àwọn kódà kó rẹ́ẹ̀rí tó takò agbọ́dọ̀ tó kíyèsí eléyìí náà wọ́n náà bára ní ilà anna àfọ̀ bayanu lil awamiri mujibati lil fi'li salat adipe njo jẹ́ ká tún kọ́ nípa ọ̀rọ̀ ọ̀run lórí ìlànà bá nabi ṣe kíni pé àwọn àṣẹ tọ́lọ̀ ń pa wá yìí ká kírun àmọ́ bá ṣe kì ta ló jẹ́ káàmù bá ṣe kì jẹ́mọ́ ànábì ni ráwọn amòkúmẹ́kọ kẹ́tìpọ̀ láwùjọ́ ń sinmi ní kùránì sáńgírí tí ní nítorí ṣe wà ní kùránì tó bá dó ti gbogbo tó ti rí àkínú sọ láti ní kùránì pé à ọlọ́ni akínú ọ ní máa ti kọ́mọ àbí lórí kọ́mọ lórí irun ọlọ́ni wárúkàú ma àrọ̀kì ní ká àbí tó bá rùkú kíláàwí lórí rùkú ọ ní máa ta káwọn jẹ mọ́ ànẹ́bì tó ọba fàlàyé ànábì ṣe onímọ̀ ti tàṣáwùdù onímọ̀ sàtáyá ànábì lọ́lọ́run ní kí ó ṣàlàyé ìrun fún wa ànábì gan sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó náà fẹ́ kírun ẹ̀rí lákọ̀ọ́kọ́ tí ó kọ̀kọ́ kí Jibril lọ́rọ̀ ní kó wá ti fún láti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀run wọ́n fa inna af'alahu fi salatihi sallallahu alayhi wa sallam tadullu ala al wọ́n ní ìpìnlẹ̀ ni pé iṣẹ́ tánẹ́bí bá ṣe lórí irun ọ̀ràn yẹn ni àmọ́ ń farafa a ní ilà gáírí ìfààlẹ́ ìtẹ̀kùdé mọ̀tẹ̀lẹ́ ẹni tó bá ní kò ṣe ká bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ yẹn kó mẹ́rin wá àwọn ẹ̀rí mi làákàn wá rí pé eléyìí o ihun tánẹ́bí ṣe àwọn orígun làwọn àwọn eléyìí wà jìbáàtì àwọn eléyìí súnánù alhadithi tí a kọ́kọ́kọ́ ní báàbù yìí ni hadithi abi ureira radiyallahu ta'ala anhu qala ó ní káàní rasulullah sallallahu alayhi wa alihi wa sallam ó lánàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam idha kabbara fi salat tó bá kabbara lórí irun tó sì takbiratul ihram sakata hunay'ah yóò fìgbà kan dákẹ́ díẹ̀ fánẹ́bí bá kábára yóò dákẹ́ kọ́bùlà àyìnyẹ́ kọ̀rọ̀ à síwájú kó tó máa kankan lọ ẹgbẹ́ tábà wọn mọ́ṣáláṣí káàkiri ẹnu díẹ̀ ta kọ́ sọ yìí ẹ̀rí pààyàn yóò máa gbégbági Allahu akbar kí ló fi tẹ̀lé alhamdulillahi rabbil alamin kọ́ni tó yájú kọ́ tó yá kí lọ́gọ́ gẹ́gẹ́ lè máa gbogbo bí àléhìn wala dọ̀ọ̀lìn súnà dákẹ́dẹ́ tí wọ́n bá mẹ́sẹ̀ gan tó bá múra ìwà tẹ̀lẹ́jọ tẹ ámì àbúrò ìrà ó lànà bí ó dákẹ́dẹ́ kọ́bùlà àyẹ́ kọ̀rọ̀ á síwájú kótó ẹ̀tọ́ máa kankan fakultu ìmúwábí ẹni tí yóò bá wa jìn ẹ̀pá àrà nẹ́bí àdìbò ti kí ń bò sọ pé ká máa bí rẹ̀ àsọpọ̀ ẹ̀fà bí òfin kẹ̀kẹ́ ẹ̀ ń pàtà náà ní ṣe tó lé gíní ẹ̀ tó fẹ́ rú wọn lójú tẹ̀ ní ìbéèrè irú rẹ̀ làdí ti yóò gbogbo nǹkan táwọn ibi kí nǹkan ṣàlàyé fún wa táwọn ibi máa wò pé bàbá ń ránà yìí báyìí. ó ní fàkúlùtù wọn ní ya Rasulullah ìrè òjíṣẹ́ ọlọ́run bí a bí àǹtàwà ó mìíràn àwọn lárúbá máa ń lo kẹ́lìmọ̀ yìí bíbà kan bẹ́yẹn yáàbí àtàwọn olùdákùn jọ àrọ̀ àyíta àrọ̀ àyíta sùkúùtaka bẹ́yìnà tẹ̀kbír wàlkìrà mọ́ta takùl wọ́n ti ah, pé ní dídákẹ́ tó máa ń dákẹ́ lẹ́yìn tẹ̀kbíru yẹn tó bá kábàrà tó tó máa kàǹkan lọ kí lọ́ọ́ máa ń wí gẹ́lẹ́ kí àbúrò yẹn rà bẹ́ẹ̀ lé ما تقول كلهم قال أنا بني اللهم أنتي ما ويت الله وبامي باعد بيني وبين خطاياي gbé èmi àti ẹ̀ṣẹ̀ mi jìnà síra wa fi distance fáàrin wa ká jìnà síra wa gẹ́gẹ́ bí kíni kàmá bá àtàbẹ́yìn al-mashriq wal-maghrib gẹ́gẹ́ bí mashriq tí east bó ṣe jìnà sí kíni al-maghrib tó jìnà sí west ni ọjọ́ kí mi àti ẹ̀ṣẹ̀ mi náà jìnà sí rárá wa bí a jìnà sí rárá wa ẹ̀gbẹ́ tó ní kí yóò àtẹ̀ṣẹ́ jìnà sí rárá kí ló ń tọrọ ẹjẹ mọ́ in tọrọ àforíjì àbí gbẹ̀mí jina sí máa ṣẹ́ Allahumma ọlọ́wọ́ bá mi na kí min kàtọ̀ yáyà fọ̀ mímọ́ kúrò bí àwọn àṣìṣe mi kama yuna kọ̀ sáwùbùl abúyád mínà dánàsì gẹ́gẹ́ bá a fi máa ń fọ funfun mọ́ kúrò ń bi àdánẹ́sì ẹ̀gbin ìdọ̀tí ẹ̀fí tàbá wo àwọn aṣọ mítí nǹkan bá já sí pé kó bá já sí ilẹ̀ tó aṣọ rẹ́dì green ni blue ní àtìlẹ́mọ̀ wípé ń padà fọ́ ìwọ́n tí nǹkan bá já sí white ẹ̀rí pé lójú ẹsẹ̀ náà láti mọ wa ń tàbí parẹ́ ìtàbí tó fi fọ́ ń tó mọ́ ń yàtọ̀ pé kó sá mọ́ kí nǹkan kẹta sí i àwọn yorùbá mọ́ ní aṣọ àlà ní mọ́wọ́ àbí ṣé wáyé tí náà ń pè ní àlà àyọ̀à ní kí n kẹ̀kẹ́ má ta sí àníbi ni bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ fọ mímọ́ kúrò ń bí ẹ̀ṣẹ̀. Allahumma ìfìlíní min khatoyaya bilma ọlọ́run ọba mi fọ mímọ́ kúrò ń bí ẹ̀ṣẹ̀ mi bilma pẹ̀lú omi ẹ̀rí wàfàlìjò wàlbárad àní ìdàgẹ́ bí yìnyín kíláàrí pé yìnyín bí block àbí tó mọ jábọ́ ńgbà tó jọba dékíní ìgbà tí ń rọ ẹ́ àti snow ayò à fọ̀ mímọ́ alíbi ń wá àfọ̀mọ́kúrò ń bí ẹ̀ṣẹ̀ ẹ̀rípa níbi tí ó sọ ilé fún wa òun ni ọba adẹ́dà ti fọ̀ mọ́ tó ń ti bẹ́ẹ̀ tó ń wá forí jìn bí ẹ̀ṣẹ̀ àwọn jẹ́ lẹ́ṣẹ̀ àwa lè mọ̀ ìrántí sàdúrà yìí ẹlòmí ò ẹ̀ mọ́ ẹnìkan ní òun kírun bì kan fáwọn èèyàn tó bá dákẹ́ gbogbo ti ká ti máa lọ́ọ̀ wọ́n rò fóun ti ṣe mistake òun ti gbàgbé pé ó yẹ kóun ṣe kíni ó yẹ kóun kéwú dákè ni. àwa gan ló yẹ ká mú àdúrà ìlọ́kùnkúndùn ju àwọn ẹlẹ́ṣẹ̀ tó ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lẹ́ẹ̀rí tí wọ́n ń ṣe dùn àwọn olùsìfà wọn kà náà ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ àbẹ̀ntọ́lọ́run bá ní kó jẹ ságbègbè súnnà ẹwà ní tó jẹ́ àbùkù fún ní súnnà náà ní pé mo ṣe kéré ìkóná lóhun náà ha torí pé ẹlòmíràn ni wọ́n pẹ́ ní ah, ẹ̀ràn káwọn afáwa tó mọ ẹ̀tẹ̀ mọ́ ń dákẹ́ ni èmi ò mọ tó mọ ń wí torí pé dákẹ́ yìí kèé ṣe fún mọ́ mú nìkan tó bá dárun kí kèé fún ọ̀ràn yẹn nìkan àtọ̀ràn yẹn àti kíni àti náfìlà láwọn ṣe dùn á ò nítorí gbogbo agbọ́dọ̀ mọ̀ ni kọ máa jẹ pé ní ìmọ̀mù nìkan wọ́n mọ̀ rò pé máa ń ṣe tó bá ti ń dánù tí ọ̀ní ṣe ti fà àdúrà tó pàtàkì ni agbọ́dọ̀ mọ̀ kìí ṣe lẹ́yìn nìkan ló wá tàbádéwájú apá àṣàlàyé nípa àwọn míì náà tá tún lè ṣe tánà ìbá ti gbádùn àkànlẹ̀ fún wa tí ó rọrùn ni tí ò ní pọ̀ ṣùgbọ́n òun ló ṣe pàtàkì tó yẹ ká mọ̀ ara àánú tánàbí ṣe fún wa nu àwọn kan láwọn ń ṣàánú àwọn èèyàn fún aládùúgbò wọn bá gbópa àlùjẹ̀nú lé wọn lọ́wọ́ tó tún lè wá pọ̀ kó gùn kó tún jẹ́ dààmú fáwọn èèyàn àdúrà nẹ́bì ṣókí náà ni Allahumma ba'id bayni bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib Allahumma nakini min khatoyaya kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas Allahumma igsilni min khatoyaya bil ma'i wa thalj wal barad insha Allah ta'ala tó wá dijo mi a béèrè lọ́wọ́ wa ká tó máa tẹ̀síwájú bí a insha Allah béèrè lẹ́yọ kọ̀ọ̀kan tó yóò ṣe pàtàkì ìtò burú jù ni pé ẹni tó mọ̀ pé nǹkan wà tóun wá ṣe àtọ́kọ́ àwùjọ pé àmì kan rí pé àmì ètè hàn mọ̀ pé ẹ̀ka tàdúrà ń bẹ̀rù ṣùgbọ́n ọ̀tọ̀ mọ̀ kọ́ tó wá mọ̀ mọ̀ pé ṣe ẹ̀kọ́ ṣe ní kí wọ́n náà tó wá mọ̀ mọ̀ ṣe kò bá ẹbí onísúnnà kí náà fi ń pèèyàn lóní súnnà wọ́n náà pé yóò mọ̀ pírátìsì súnnà nínú àwọn ẹ̀ṣẹ̀ sí ẹ̀ brọ́dà kan àbí kan náà àwọn ọmọ kó mọ̀ mọ̀dọ̀ ó lè sèpá níbi ìrún táǹkì kò bá mú àwọn kẹyàn kéékèèké tí ò yẹ kéyàn mọ́mọ̀ ní àìfi ilẹ̀ fún kẹyàn àwọn sáàsù tí náà yẹ ká mọ̀ mọ́ abadan ilé ojúṣe gbogbo wa ní gbogbo àlà ń kírun hadithi al-imam al-bukhari wọ́n gbà wá bẹ́ẹ̀ ni imam muslim أحكام الحديث أو دادته عن به أن استحباب دعاء الافتتاح في الصلاة أصي كاسي أدعاء ونطابة ون oni sunna ọlọ́run fi wọ́n sórí ọlọ́run ní ká sórí rẹ̀ ẹni tó bá gbọ́ sunna èyí tó wá ń tẹ̀lé ọ̀lẹ́ oríire ni ẹni pé a bẹ̀rẹ̀ ẹ̀rún káàkiri láti bẹ̀rẹ̀ jẹun àdúrà sábàdé rùkú sùjúd sujud, wọn ni ẹ tọrọ àwọn nǹkan ìwọ̀nsẹ̀ tó sálámù náà ìrìnà àbáfi mọ́ sọ pé àdúrà àrùn níbo ló wà jẹ̀mọ́ inú òrùn gẹ̀gẹ̀ làdúrà wà tí wọ́n bá wáta àdúrà tán àbíkọ́ kí wọ́n tọ sálámù bóyọ̀ nǹkan jọ bá dìde ẹni ẹdú ẹjẹ́ àsàdúrà ẹni ẹ̀rí hàn kán ń kírun ẹ̀dú sàdúrà ibi tó yẹ ká ti sàdúrà á dìde kí ni wọ́n ti fi gbogbo ẹlẹ̀ wọ́n ti kírun wàrà wàrà wàrà wọ́n tẹ̀ wá tó sẹ́lẹ̀ wọ́n wá lè lo 30 minutes wọ́n kírun ìṣẹ́jú mẹ́rin wọ́n fi 30 minutes kíni ìṣàdúrà pé pé ìtíjójú ló wà dúà kékeré nínú òun ló wà ẹgbà tá a bá ṣubú rẹ̀ wọ́n tá mẹ́bí sọ fún wa pé ìgbà tó súnmọ́ jù ń gbàdúrà yẹn nìyẹn tí wọ́n wà lórí sùjúdù àwọn àfikàrù tó yẹ ká ṣe gan àti ìrìṣe pẹ̀lẹ́ pé mọ́mọ́ òde kí ni tí ó fàyè lẹ̀ ká tó àdúrà ó ti dìde gbèrègbèrè wá sàdúrà tán ibi tán kọ́ bí ìbẹ̀rẹ̀ dírámà ní tó wá àná ńlá ìwọ́n tó bá ti yùn ọgbé <laughs> kó tó wá di pé ń mọ amẹ́yẹ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan láwọn àdádálẹ̀ tí ò sí nú ẹ̀sìn ìwọ́n tó wá mọ̀ pé ìtàn ń ṣe wọn ò bá mu ìyí tó wá bá mu wọ́n náà gbọ́dọ̀ mọ̀ ẹni ń ta afẹ́ ni ìsìnbáàbù tá a gbọ́ yín mi ni pé téèyàn bá ṣe dùá lè sáà onírun tábà níyàn nínú ká kíyèsí o àbí ẹni tó gba 95 àbí 98 àtẹni tó gba 50 àjọgbà máàkì àmọ́ àjọgbà yóò jìnà síra wọn o tábà níyàn ní nǹkan ìtumọ̀ pé àní ní kó tún kí ni. <laughs> ṣùgbọ́n mélòó ló wá ní mẹ́ ìyẹn ni ká kíyèsí torí gbogbo àǹkà ìtẹ́yìn bá ṣe yóò bù ládáyàn kú bákanáà anna makana hu bá da takbiratul ihram àyè tá à ń tí mọ́ ti dùn áwọn lè tìṣà òyì lẹ́yìn ìgbà tá a bá ní gbogbo òru tá a bá fẹ́ kí níraka alákọ̀ọ́kọ́ min kó lè sọ láti ẹ pé kèé ti pé rùn ṣubú yìí nìkan o kèé sì ti ṣe àṣírí nìkan kèé lè rún ọ̀ràn yẹn nìkan gbogbo òru tá a bá ṣe kíní tá a bá kí a sì dùn áwòlè sísá láti fi wọ̀run ẹ máa wo nǹkan àwọn èèyàn láwùjọ náà ní dùn áwòlè àwọn náà ń ṣe àbí tó bá ti kọ́ mọ̀tọ́kí náà ṣe la ilaha illallah ọ̀hádàúlá ṣẹ̀rí kàláwó àkọ́kọ́ ìyẹn àkọọ́lẹ̀ rí fún ìtẹ̀ ẹ̀ṣẹ̀un lẹ́fà àdúrà tánà ìfìlẹ̀ nù ẹ̀kẹ́jì wípé bífọ́ tẹ̀kìbí rátùlì rọ́m lẹ́yìn dégíní lẹ́tọ́ ṣe ààrẹ rí fún wọn kátẹ̀lú kan náà ṣe ṣùgbọ́n náà kàláwó àbí aláwọ̀ bá ìgbẹ́ni àbí nà kàtọ̀yà ẹ̀ làwọn náà ṣe ṣùgbọ́n bífọ́ tẹ̀kìbí rátùlì rọ́m náà ṣe àá ní kò sí kíní ń kèé ṣe bí tó ṣe kíní kìí ṣe nù atọ́gbọ̀dọ̀ kí èsì kankan ẹnu súnà tí ẹ bá ti súnà tí ẹ bá sáyé ìbílẹ̀ kó ti ṣe ló ti ṣe tó ní súnà yẹn kò ní àbí ní mo láti máa ń ṣe tọ́wáàfù ẹ̀ mọ́kà kí ẹ̀nà wa ti tọ́wáàfù kó wò dédé distance fẹ́ mọ́ nìyẹn kó wá gbé kíní kalẹ̀ kọ́nà wa sílẹ̀ méje ó ti tọ́wáàfù ṣé ibi tán ni a ti ṣe ló ti ṣe yẹn kò sí ń bẹ́ẹ̀. ẹni aka fatia àbí èèyàn bá rò kú ló bá ka fatia sínú ibi tó ní àti ka fatia ẹ̀fẹ̀ tó dé ẹ̀tún ní fatia ò dáa mọ́ńkọ́ à ní fatia ò dáa ṣùgbọ́n ta ló ní ẹ̀tí fatia lórí kíni lórí rùkú ìyẹn tó ń ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu àkọ́kọ́ ààrẹ rí fún yìí o tó bá tiẹ̀ wàá ṣe wọ́n tún ṣe torí wọn gbé sáàyè ibi tánàbí gbé sí yẹn ló fàlànà fáà bí mo sọ pé súnà kéèyàn tó lè pàdé bí súnà ọgbọ́dọ̀ wò sọ nǹkan mẹ́fà káíkó láàyè àyè tánàbí ti ṣe ìwọ́n náà ti gbọ́dọ̀ ṣe káíkó níye iye yẹn náà lọ gbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ fi kún ọgbọ́dọ̀ dínkù káíkó lásìkò àsìkò yẹn náà lọ gbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ gbé sí kápó ní ìṣesí bá ìṣesí náà lọ gbọ́dọ̀ fi ṣe jẹ́ ẹ̀mí nǹkan mẹ́fà tá a gbọ́dọ̀ sọ. wọ́n ní bákan náà anyùsọ̀rọ̀ bí walau kanat salatu jariya anyùsọ̀rọ̀ bí yí walau kanat salatu jariya. wọ́n ní nínú súnà du'a al-istifta ni pé jẹ́ẹ́jẹ́ làá máa ń ṣe kódà kó jẹ́ pé irun táà ti irun táà ti jákè ní káńtẹ́tọ́ fẹ́ kí ṣubú ìjákè kọ́ wá kábàrà kan ní subhanaka Allahumma bihamdika shada la ilaha illa anta á ní kò lọ torí wípé ní ànẹ́bì tó ṣe kí ló fi ṣe jẹjẹ níyẹn làbú rẹ́rà ń dákẹ́ rákílẹ̀ mọ́ wí bá dákẹ́ wọn jẹ́jẹ́ ni tẹ́nìkan bá tún yẹn láàyò pé òun sàmọ̀ ẹ̀sẹ̀ jáde lọ kí ló náà ṣe yẹn tó jáde bákan náà anáwó láàyò tọ́lá fi dùá anáwó láàyò tọ́lù fi dùá àdúrà wọn ànípẹ́ lọ kánrin kése lórí ẹ̀ wàlá sí yamọ́ fìlìjàmọ́ àti lè sọ̀làwà tilẹ̀ mọ̀kútùbà pàápàá jùlọ tó bá jẹ́ ìrun jàmọ́ tó jẹ́ ìrun ọ̀ràn èèyàn ẹ pé Abu Huraira ní uneia ọmọ ìdákẹ́jì lábá ní uneia díẹ̀ ṣe ká tó máa fagùn kọ́ ní àdúrà ó dùn gan nígbàtá níbi jẹ́ pé ẹsẹ̀ tí ẹ kéré ibi tí wọ́n á sẹ̀sẹ̀ púpọ̀ ayé pé àdúrà yìí mẹ́jọ ní ṣe ká bẹ̀rẹ̀ kíra ọwá dákẹ́ lọ sí ànábì bẹ́ẹ̀ uneia yóò dákẹ́ díẹ̀ ni bákan náà hirisu sahaba ti radiyallahu ta'ala anihum ala tatabu'i ahwali rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam hadisi yìí nínú tátorí kan bẹ̀ pé àwọn sahaba ní hirisu ń lójú kòkòrò gan sí kama ṣe tatabu'u kama fọ́lọ́ ànábì kama tọpinpin ahwali rasulillahi sallallahu alaihi wa sallam fi harakatihi gbogbo movement ẹ̀ tó bá mú bùsí kan ah, kílẹ̀ nítorí kílẹ̀ fi ṣe léyìí o tí wọ́n mọ̀ pé ní táwọn ẹbí bá ṣe kí ni òfin ni. wàṣàkà náà ti hì àyè tó bá ti dúró náà ah, nítorí kílẹ̀ fi dúró ẹ dákẹ́ nìkan nítorí kílẹ̀ fi dákẹ́ kódà anábí ó sọ mí fún wọn pé eléyìí o kò sí fẹ́yìn pàtàkì ń gbá àgbò àgbáyípo àyíkún kò ilé yóò sí fẹ́yìn ìgbọ́n tàbí ó sì béèrè pé tó kí wọ́n fi ń ṣe báyìí o bákan náà anáwó yá ń bá gbé fi màwá tó ní dùá ayòlé ìhàlì ìnsán wàyẹ́kìtìrù fi tọ́lá bí ṣe yìí a ní tí a bá ń ṣàdúrà ní ta fẹ́ ní ta fẹ́ òní pé kéèyàn tẹ pẹlẹ mọ́ ètí ń wà wọn wàyẹ́ kìtòrò fi tọ́lá lè ṣe kó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́ni tí ń wá nǹkan wàláwò bí tọrí kìtàrọ́ ọdún alfáàmù kó dàbí yẹ pé gbólóhùn tí ń lò ń yàtọ̀ síra wọn ẹ àdúrà yìí tó délẹ̀ kílà níbi fi wá àforíjì ẹbú tí wá lò ọlọ́run gbé mi àti ìjẹ̀fẹ́ mi jìnà síra wa kí lágọ̀ yín bẹ̀rù ni wọ́n àforíjì ọlọ́run fọ̀ mí mọ́ níbi àti ṣe mi ẹbá ti ń faṣọ tó funfun bá ti máa ń fọmọ kó ń bí ìdọ̀tí kí lágọ̀ yín bẹ̀rù àforíjì náà ni ọlọ́run fọ̀ mí mọ́ ń bí ẹsẹ̀ mi pẹ̀lú mi pẹ̀lú kí àforíjì ni. ìyẹn lè máa tọrọ nǹkan gẹ́gẹ́ pé gbọ́nà tó sì máa lò ó yàtọ̀ ọlọ́run mọ́tà sàánù mi kí lè tọrọ àánú ọlọ́run fi mi ṣe àánú rẹ kí lè tọrọ ọlọ́run jẹ́ bá àánú rẹ pàdé pé lórí ìjòkó kan náà ọkàn yí padà kí mi tọrọ àánú wa ṣùgbọ́n ọ̀nà tí ń gbà ló ń yàtọ̀ síra wọn inú tí àtúnfẹ́ ń bi dùn áhùn kí ẹ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́ tí ń bá ń wá kó sì ní ìdájú pé ọlọ́wọ́ gba àdúrà wọn ẹlòmí ó dákan bí àdúrà nìkan ṣe náà nígbẹ́ tọ́lọ̀ ní gbàdúrà yìí mọ́ báyìí ọ̀rọ̀ burúkú ni. kò sẹ́ni tọ́nà ò lè gbàdúrà rẹ̀ àwọn kọ̀ǹdíṣàn àdúrà ní káwa náà sọ. wọ́n ní fàyínà áfì dàwà lọ́ládùúgbà táwọn ẹbí ṣe ní ìrùndùn àwọn lè tìfẹ́ àtàkà fúnra wa yìí. تدور كلها على محو الذنوب والإبعاد عنها. Ìdí gbogbo ẹ̀ ń tọ́ka sí mi wípé kọ́nà ń kópa ẹ̀ṣẹ̀ ń rẹ́ kọ́nà ti gbóhùn jìnà sí ẹ̀ṣẹ̀ pọ̀mọ̀ ánìlmá wàsálìdì wàlbárọ̀dù mọ̀tàkọ́rìbà láti bá fi mọ omi snow yìnyín gbogbo ẹ̀ ẹ̀rì pé túmọ̀ rẹ̀ jọ àwọn nǹkan tó súnmọ́ra wọn torí tí ẹ náà bá jábọ́ látòkè kí ni ó padà dì omi náà ni wàlí maksudu minú mutahid nǹkan kan náà lànà bí wà lérò bí gbogbo ẹ̀ pé kọ́ ló ń fífọ ẹ̀sẹ̀ wọn mọ́. wàá wà nǹkan min hararati dhunub bí adùn mawadi bárida. ẹ̀tọ́ ní gbà lérò rẹ̀ pé kọ́ ló ń fọ ẹ̀sẹ̀ wọn mọ́ ìgbóná ẹ̀sẹ̀ bí pé ẹ̀sẹ̀ ànábì wí tó gbóná tó bá ti gbóná kí láà fi ń pa nǹkan tó tutù ni wọ́n ní fàídàtà àǹfààní méjì kẹta fẹ́ kárí bí alákọ̀ọ́kọ́ ni pé sábàtà àni nàbí sàlám ìsìftàhátùn kẹsìrọ̀tún lè sọ́lá a ní dùáwò lè sìftàhátà níbi máa ń ṣe láti fi wọ̀run ó pọ̀ ìta ń ṣe lálà inú hadithi yìí fa ní tó bá dijọ́ mi àágbogbo aláàkà fúnra wa ayọ́a inṣàlá ta'ala bákan náà nínú rẹ̀ ní dùwá omi tó wákọ̀ ìwàjá tó wájú hí lèlẹ́bí fátọrọ samawa tó wà láàrùn ẹni tó náà parí sí nínú ẹni subhanaka allahumma bihamdik wa tabaraka ismuk omi tó ní àparí sí àwọn dùá ilé sifta yìí nínú rẹ̀ làwọn tá a sọ yóò tó káwọn mí o àwa wọnú sí pádẹ́lẹ̀ àárín wọn ń bẹ̀ ti rẹ̀ ṣe wá tábà ó sífàtú sọláàtì nàbí lè sheikh al-imam al-albani rahmatullahi alayhi nínú sífàtú sọláàtì nàbí àárín bána tánàbí ṣàlàyé àwọn kàyí fún wa ń bẹ kódà tó ní tánàbí máa ń ṣe tó wáyé pé rùn òru ló fẹ́ kí Allahumma rabba Jibril wa Mika'il wa Israfil عالم الغيب وشهادة ibadik fi ma kánu fi كانوا aláma يختلفون lima مهدني fi min فيه من الحق بإذنك innaka tahdi man tasha ila sirati mustaqim ayina afata ni òru te ni man saba wiyo wa fe yen nafila toro ani wa kulluha jaizatun li annaha warida an gbogbo ẹ̀ náà ló tẹ̀wọ̀n la lè lò torí pé gbogbo ẹ̀ ló wá látọ̀dọ̀ tí ẹ bá wá máa ń ṣe yọ̀kan káyí pé wọ́n ti وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك tó bá rẹ̀ ni tó ṣe yìí tá kanú hadithi yìí tó bá kà tó ká afá àyí ṣe bídíà ìmọ̀lẹ̀ tí rí tẹ́yìn ṣeun kí náà kọrù tẹ́nìyàn ṣe ẹ́ aláìṣẹ́ kí ni alimọ́n bẹ̀rẹ̀ tó mi rahmatullahi alayhi a ní khilaf fanfa tó wọ́ọ̀sì jù oníkẹ́yìn méjèèjì wà lórí kíni lórí òdodo nítorí ẹkẹ́yìn mọ àwọn nǹkan tó bá rìn ẹnu súnmọ́ dáadáa rí o pé subhanakalla subhanakalla ọmọ alhamdu ni wọ́n máa ń ṣe ọwọ́ rẹ̀ ẹ wá pàdé wá ń jiyàn àfà ń ṣe bídíà ẹ̀yin náà ń ṣe bídíà ń bọ́lẹ́ ti rí yun kẹwàá gbẹdọ́dọ̀ àfà kẹrìnkà á irú ìjiyàn tó wọ́ ṣèré ni pé kẹ́yìn méjèèjì wà lórí kíní òdodo kẹsì mọ́ kẹ́ mọ́ takura yín ẹ̀wọ́n mọ iye yẹn táyẹ̀ mọ́ ń jà al-ikhtilafu tanawu'i nǹkan tí ó jẹ́ pé táìpù ẹ̀ yàtọ̀ tí gbogbo ẹ̀ sì rinlẹ̀ kéèpé ìkìláàfù tàdọ́d tàdọ́d ni pé kí nǹkan méjì kẹ́yìn síra wọn tí kan ráìtì kan ṣe kíni kò rọ́ǹgì àǹtí kan bá jẹ́ àlè ìkìláàfù tànáwò yìí báyìí tẹ́ pé gbogbo ẹ̀ lórí ilẹ̀ ó kẹ̀ wá lóríṣiríṣi ni tó dáa jù ni pé má ní mọ́ tọba bá ṣe léyìn kan rún kan tó ṣe ìmí ìkan pọ̀ bọ̀tìmọ́dún onímọ̀ kan irú ẹni bá níbi ṣe kírun wítìrí oníranran ọ̀nà ló gbà kí kẹ́rin kan wá rí ah, ká mẹ́ta lọ mẹ́ta kò bá mu. nàfi tí nǹkan bá rí báyìí gbogbo ẹ̀ lẹ́yẹ ká máa ṣe fàìmùtùm ayọ̀ à àwọn lè sèfà ká má bàa mọ lórí ẹyọ kan. أني ولكن الإمام أحمد اختار الأخير منها أني سبحان إمام أحمد تبيني سبحانك اللهم بحمدك وتبارك اسمك ni imamu ahmad làwọn fi síjú lìkáwùnì mùtẹ́wíyá alátẹ̀mùjídìlá wọ́n ní àwọn ìtumọ̀ tó wà ń bẹ̀ inú tó kó sínú tẹ̀mùjídìlá ìfọ̀bọ́lọ́run ọba ìgbọ́lọ́run tóbi ìgbọ́lọ́run tóbi tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk ìgbọ́lọ́run tóbi wà ń bẹ̀ wa ta'zimihi

káwá gbọ́rọ̀ iye tèrè pé pẹ́yẹpẹ́yẹ ọ̀kan là á máa ṣe lọ ẹyọ kan lè pọ̀jù tí wàá máa ṣe jù wọn wàá gbìyànjú láti máa ṣàwọn míì náà tí ẹ̀rí gbé wá. ọ̀yàmbagilè mọ̀sọ́lì wọ́n ní tí ojú ọ̀ràn èèyàn fẹ́ tí ń kírun allah yẹ kẹ́ sọ̀rọ̀ dá iman ala wahidin minha rẹgbọ́ kọ́ máa ọmọ lórí ẹyọ kan tó yẹ pé máa ṣe gbogbo ìgbà. bal yaquluha kullaha

but kìí ṣe kàmọ́lù lìkìdá torí pé ẹ̀mí wà tó ṣe tí wọ́n ṣe kí tó ṣe tó wá lẹ́sẹ̀ kàmọ́lù lìkìdá ní pé gbogbo dual sista àtànàbí ṣe tó rinlẹ̀ ìwọ náà máa gbìyànjú láti máa ṣe kíní láti máa ṣe nàtọ́ tí ń ṣe ọkàn àní lọ sí bídíà torí pé nítorí ṣe ànábì ṣe mọ́tò nìwọ́n ló gbìyànjú láti máa láti mọ̀ ṣe tó bá ti ń kírun a ní tètè sí àwọn èèyàn ẹ̀ ẹ̀ pé sínú pọ̀ àwọn aláìní kẹ̀tẹ́ ló máa ṣe yìí mélòó la lè ṣe lọ ń pèrè àìlálùsùn ẹ̀sọ́ sọ fún pé gbogbo tánàbí ṣe lọ lè ṣe ni nígbà tí wàá lè ṣe gbogbo ẹ̀ sí ìsìn tí wọ́n ṣe kí n tó wá ṣe kí ni kí n jùlẹ̀ ni àwọn èèyàn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó bá débi ẹ̀sìn tí wọ́n ń sọ lọ́rọ̀ gbèsè ayé wọn ẹ̀rí nígbà tí yẹn ń tẹ̀sán mú ìsìtọ́ ni sẹ́wọ́n lò kọ́ ní gbogbo máàkì tí nígbà tí wàá lè gbà á kí mọ́ àgbìyànjú láti gbà yìí tó lè kíni tọ́kẹ̀tẹ̀ mí náà tẹ̀ balẹ̀ pa mo gbìyànjú àmì tẹ́tọ̀ ń pé kí n fi bá rọlẹ̀ kí n má kọ̀ kẹsàn mọ́ ìgbà tí ìlé gba gbogbo máàkì ìtumọ̀ tó ń sọnù ṣé gbogbo súnmọ̀ lẹ́wà lè ṣe ni èyí táwa ń ṣe nígbà táwọn kọ́ àdéṣe gbogbo ẹ̀ bí àwọn ká tó wá ṣe kíni ká tó fi ilẹ̀ ọ̀rọ̀ sọkúsọ ni èyí ò bá mu nam bákan náà wọ́n ní wà ìṣìyá àjẹ̀mí ìsúnná tí fi hà àdúgbòtà bá ń ṣe lé yóò jẹ́ pé gbogbo súnà yẹn là ń yè ẹ̀rí àwọn sọ ibi àkíkọ́ náà àbí alẹ́sọ́kọ́ ọmọ níjọ́ méje àbí nígbàtí a ti ìyẹn nìkan gbajúmọ̀ sáàyé alẹ́sọ́ká tó bí alẹ́sọ́ lóòjọ́ ta bá bí ọjọ́ tí ìyẹn bá sọ́kọ́ ọmọ rẹ̀ lóòjọ́ kí láàrin yóò ṣe wọ́n bá takò níbodò tí rí tọ́ gbé wà nítorí táwọn èèyàn òye yìí nígbà táwọn èèyàn ti ń yé náà ń sìn àwọn èèyàn máa ṣe kí mọ́ tó ń tí nǹkan bá wá lọ́nà tó pọ̀ tí gbogbo ẹ̀ sì rinlẹ̀ kágbìyànjú ká máa practice gbogbo ẹ̀ kó yẹ pé tá bá fi kan lẹ́ tá ń ṣe kan sẹ́yìn bá ti fi sílẹ̀ ọjọ́ tẹ́nìkan bá lọ gbé yìí tí a sílẹ̀ wá sílẹ̀ táyìn ó ṣe fún tako wọn ni àkọsí ìtọ́gbé wa ń sẹ́ tó náà sì lẹ́rìí ìrẹ̀nà àdúrà tá a fi ń wọ̀ ọ̀run yìí ká gbìyànjú ká àkọsí ìtọ́pọ̀ nu gbogbo ẹ̀ lẹ́yìn tí ó tẹ̀ ń jẹ́ kéèyàn gbàgbẹ́ pé ìrùn lèyàn fi ń kí ìyóò sì kírun ó kéré pátá èyí ó sọlẹ̀ márùn léde ó kéré pátá nù tún ọ́nà àtúnyẹ nẹ́fìlà ó tún sọ́gbà nẹ́fìlà náà bákan náà wá wà lẹ́yìn ìmọ̀ọ́mù orí pínpà tí wọ́n mú dákẹ́ àwọ̀ dákẹ́ ní ìfìdí ó àwọn náà sọ tiwa o tágbọ́yé dual ìsìtá tí mọ́mú máa ń ṣe àwa ní ó kéré èyí gbàgbé ẹ̀ wọ́n ní ààfin yìí súnnà ni wọ́yẹ́ jálù kìsọ́rọ̀ lè sọ láti lè jàmáà wàtíwá lè sọ láti láìlì àbáyé tó ń sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ èyí tó bá kúrú àtẹ̀lẹ́sẹ́ nínú jàmáà tí kí máa máa fi pẹ́ púpọ̀ fáwọn èèyàn èyí tó bá gùn èèyàn lè fi ní sọ̀látù láìlì torí pé ìrun òru tẹ́lẹ̀ afẹ́ kí òun gùn àkíyèsí alákọ̀ọ́kọ́ nìyí ẹni àkíyèsí kejì minal ma'lum nínú ń tààmà ní pé annalima afáàkìn pé omi gbóná àbómi tó wọ́n abúlágù fi izalatil awsakh wal inqaa mimma huwa mastur fi du'a il mastur pẹ́tíyàn bá fẹ́ pa àwọn nǹkan ẹ̀dọ̀tí rẹ́tíyàn bá fẹ́ bú dọ̀tí nítorí láti bó náà lómi gbóná ju kíni lọ omi tútù lọ bẹ́ẹ̀ náà rí ẹ̀kọ́ tí kí wọ́n ti lé mọ́ bí ká sọ ẹ̀gbómi kaná kí wọ́n fi jí kì sí kó lè bá bó ẹ̀ríkà níbi ni ọlọ́run mọ́ mi kó ń bi àwọn àdọ̀tí pẹ̀lú omi tútù nítawá ti mọ̀ ni pé tí nǹkan bá dọ̀tí omi gbóná ló dé kí ni ó súnmọ́ jù ká fi bó wọ́n ní fàkẹ́yìfà ádàlà á ní ilà sálíjì wàlúbàrọ̀ kí táwọn ẹbí wa lo àwọn nǹkan tútù nínú hadithi معنى المقصود طلب الإنقاء والتنظيف ló jẹ́ pé ń ta gbàlérò láàrin yìí o ni a fẹ́ fọ nǹkan mọ́ a ní aljawab èrè ilé ni pé kọ̀dí hásọ́lá mínà ìlàmá tọ́lámùsá ti kẹsí rọ́ fi tọ́lábìlì mùnàsábà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ lórí ọ̀rọ̀ yìí láti justify pé ah, nǹkan tánàbí sọ pé nǹkan gbóná tó fi lo ó fi lò nǹkan tútù bí tí ò lo gbígbóná táwa mọ̀ pé là á fi ń bọ́ nǹkan dọ̀tí ẹni wà á sànà ha nínú tó àfa sọpọ̀ yìí bọ̀ tínú tó dá tá a lè gbámú ní ọ̀rọ̀ al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala àni sheikh islam tó ní sheikh islam Ibn Taymiyyah sọ àná mọ̀ pé al-Imam Ibn Qayyim ọmọ akẹ́kọ̀ọ́ al-Imam Ibn Taymiyyah àwọn ẹkùn méjì rahimahumullahu ta'ala ó ní wa ma'nahu a ní túnmọ̀ tó sọ ni pé lamma kana li dhunubi harara a náà pé ẹ̀ṣẹ̀ bí kàgbé ìgbóná lẹ́ṣẹ̀ níta fẹ́ bóyí nǹkan tó gbóná lòun nasaba an takuna al-madatul muzilat azil barida a ní nǹkan tó yẹ ká fi mú tó gbóná yìí kúrò ní tó bá mú لتطفئ هذه الحرارة وذاك التلاحم láti lè bá pa gbígbóná yẹn kó lára èyí tó bá mú ní gíní nǹkan tútù ẹ̀kọ́ àwọn ẹ̀gbẹ́ tawa táwa ń fojú wo ó kéré sí ó yàtọ̀ sí ìtànẹ́bà àwọn ọ̀sọ́là ń sọ láyé àwọn nǹkan gbóná nǹkan gbóná la fẹ́ ẹ́ láti fi parẹ́ afwan àwọn nǹkan tútù torí pé ẹ̀ṣẹ̀ in tó ṣe kí lòun in tó gbóná ni ẹ̀rẹ̀ in tó gbóná ni ẹ̀ṣẹ̀ nam ilé ni hadithi alákọ̀ọ́kọ́ta kọ̀ọ̀kọ́ nínú báwùí hadith ẹlẹ́ẹ̀kejì ni hadith ìyàwó aisha radiyallahu ta'ala anha qalat ẹni kánà rasulullah sallallahu alaihi wasallam alánàbíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam yastaftihu salata bi takbir ngbàtà náà ibà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn yóò bẹ̀rẹ̀ rẹ̀ bi takbir pẹ̀lú kábàrà wal qira'a tí ó bẹ̀rẹ̀ kíkà nǹkan bí alhamdulillahi rabbil alamin pẹ̀lú fatiha fakana idha raka'a an tana ibaruku lam yushkhas ra'sahu yushkhis ra'sahu afwan lam yushkhis ra'sahu kò ní gbórí ẹ̀ sókè wàlámù ìsọ̀wébù kò ní dákọlẹ̀ walakin bayna dhalik yóò wà láàrin méjèèjì ni tani bá a ṣe ewé tani bá rùkú bó ni ó ṣe rùkú làmì yóò ṣe tọ́ra àṣà o kò ní ṣe bá wọn bá mi ṣe máa rùkú rẹ o bí ẹni tẹ́yìn dùn lọ ké sí máa ṣe nù orúkú náà nù ọlọ́mọ ìsọ́wì kò ní dákọlẹ̀ àyà wàlákín bẹ́yìn àzáàlìkì yóò wà láàrin méjèèjì orí àti ẹ̀yìn ó dọ́gba ẹ̀yìn rẹ̀ ó ṣe tẹ́ntọ́ bá gbé igbá síbẹ̀ kò ní sí kíní kò ní jábọ́ yá ṣe tàkọ́wọ́ tó ṣe yẹn tó gbá sẹ́yìn báyìí kíní ó ṣe jẹmọ́ ó yóò yọ̀ wá ayọ̀ kí mọ́ mú wa sọ fọ́yẹ́ ìjẹ mọ́ ẹmọ rùkú mọ́ṣáláṣí ẹlòmí ò ní wá mọ́ṣáláṣí ẹ̀mọ́ká bàbá mọ́mú yóò mọ́ ti ṣe irú táà ti ń kí kó tó jọ pé ọmọ èkéfì ẹ̀tọ́ á nìmọ́ mú pé irú táà ti ń kí kó tó bí ìyá rẹ̀ tó wá ní àmẹ̀yìn àmẹ̀yìn ṣe bákan káì tó bí ìyá rẹ̀ kọ́ láàbí ń pín o kódà ká tó bí ìyá ìyá rẹ̀ yẹn lè máa kírun bọ̀ kó sì mọ́ máa kí àákọ́ni àyà nílá fi pé àwọn sọ̀hábà ń gba sí ànẹ́bì wà fún ẹ bí àwọn àìsàrí sọ ń ròyìn ọkọ wọn ni lẹ́yìn bá kírun bí ó ti ṣe tí ẹ̀yìn rẹ̀ ó dọ̀gba a ní pàkánà ìdá rọ́fà ara sà tó bá gbórí ẹ̀ sókè mínà rúkú ẹ̀ láti rí rúkú dídé àfà tó ṣe fún wa tó bá gbórí sókè láti fi rùkú làmúyẹ́ ìtìjú kò ní tí lọ sójú hátà yẹ̀sẹ́wì àkọ́ ìmọ̀ tí è dúró pẹ́gbọ́nà yóò sọ gbogbo dẹ́ kó tọmọ rùkú bó làwọn mí máa ń ṣe ní àrùkú ó lè dàbí ẹ̀rí báyẹn tó ń kírun ni ó kìí tún wá fọmọ lẹ́yìn ìmáàmù báyìí ó tẹ̀lé ló jẹ kírun nù àwọn níbo lè yóò ṣe àwọn àṣkárù tó yẹ ká ṣe ìwọ̀gó gírù sọ ọmọ mi ẹ máa rò pé ah, ó dẹ̀ tó bàbá àmọ́mù yìí ń kẹjú o ó bá tọ́lá wọ̀n tán ibi tẹ́ tẹ̀wọ̀ pé kò kẹjú pé aláàmù àtàǹsálá bí wọ́n farabalẹ̀ mọ́ sàrọ̀ yìí lọ tó bá tún ṣe yìí tán yóò wá kú àdúrà kí wá bíbù láwá ń lọ nígbà torí ẹ̀wà gẹ́lá ṣe wá jákujàku yìí ẹgbẹ́ wọn lánàbì tó bá rùkú tó dìde lórí rùkú lamuyet jude kò ní lórí kíní ìforíkanlẹ̀ hátà yẹ̀sẹ́ríyá kọ̀ ìmọ̀ kí è dúró sọgbẹ́dẹ̀ ẹni tí ò bá kírun bá ń kò tí ìrìn rò torí dúró yẹn gan ẹ̀rí ká dúró sọgbẹ́ sábà rùkú rukunun min arkani sọlá orígun kẹ́nu orígun tàbá ti fi orígun lẹ̀ nínú òrùn sùjúrù sáwì tó gbé anárakùnrin tí ó kírun tánà bí kọ̀ndẹ́mù rẹ̀ irú bó ṣe kínu ẹ̀ríkà níbi òní ah, ọkírun bá kẹlọ rẹ̀ sùjúrù sáwì kí lálẹ́ sọ fèrèjì padà fàtọ́ lílọ tóorun kí fàyí nẹ́ká lámùtòsọ́lì ọtí ṣe kí ni ọ̀tẹ̀ tí ì nítọ́nù bí ṣe lórí ìrùn kò rán o ṣùgbí ìsáwé ò rán o ibi tí wọ́n fẹ́ àwọn ẹ̀rùn yẹn ni pé ẹjẹ́ káyẹ̀ mọ yẹn náfílà ẹ̀kẹ́jì ẹ̀mọ́ ìsìn ìmọ̀ ń bà ṣírí ìmọ̀ mú gbogbo à ń tẹ̀lé mo yàtọ̀ èdè mọ́tàdé àwọn yẹn wá wọlé wọn àbí ẹ kírun tán yẹn náfílà wọn bí kálukú ti mọ kí tiẹ̀ bí ìṣe mọ dáàrùn kí bákanáà sánàbí bá rùkú àtọ́bá forí kanlẹ̀ lamuyes jude hátà yẹsẹ́rì àkọ̀ ìdà kò ní tí ìforí kanlẹ̀ mí títí tí è jòkó dáadáa báyìí èyàn jòkó èyàn tó ṣe azkar rọ́bìk fírílì rọ́bìk fírílì ìkejì rọ́bìk fírílì wàràhámúní wàdíní wàáfíní wàrùzúkùní lórí ìjòkó tá a jòkó láàrin kíni ìforíkalẹ̀ méjèèjì bóòlù ẹlòmí òde tètè fẹ́ rọ́wọ́ yẹn kò ní gbé sí à gbọ́wọ́lẹ̀ ẹni à ní gbọ́wọ́lẹ̀ ayọ̀ àbẹ́lò ìtọ́bí ìròyìn ẹ̀lẹ́sẹ̀ ẹlẹ́sìn ní kínúkínú ní bí ìṣe ń kì náà rè ìrun tánẹ́bí ní kẹ́nìyàn lọ tún rò kí nínú ẹ̀sọ́ àbí tánẹ́bí tó rí tó kí tó kí ní tó dájú rárá gbé tẹ́gbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ wa lé ló dájú lọ fa kò tí kẹ́kẹ́ láti fi ṣe ó kọ̀ ń dẹ́mu ẹ̀ ilé wọn bẹ̀rẹ̀ lérò pé tánẹ́bí wọn rí táwọn àǹtí ìsìn kọ́ ara ń bára rún subhanallah àgàkọ́ ajẹ́ tàràwé ẹmọ tó ní fẹ́ kí àwọn ọmọ òdù kan pọ̀ ẹlọ́mọ yìí tí ò ní pẹ́ àbá àwọn akérò máa wájú lé wa ẹ̀ e ní pẹ́ o onídìí e ti gbọ́ yé àwọn ẹni tó bá sílẹ̀ dé kó kí ìṣáì mẹ́rin tẹ̀ kó pé àìkí ìṣáì mẹ́ta tẹ́lẹ̀ mẹ́rin náà láti kó bá alẹ́ náà sámú tọ́dí láàrin ìṣẹ́jú máa nù báyìí ọjọ́ wọn ti pé ẹ̀dà ní ẹ̀wé ẹ̀dà ní ẹ̀ta fún asámú ń kọ́ ẹ̀dìkì tán ilé ìwòsèrí láwùjọ nù wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ káàkiri sí ẹ̀wọ̀n amínì kó dáa kó dáa o fàkánà yakulu fi kulli rak'atayn tahiyya ní rákà méjì méjì tánà ibi bá kí a máa ṣe kíní tahiyya àtàwọn sí àtàṣáhùd àtàṣíyàtò lillah as-salawatu at-tayyibat assalamu alayka ayyuha nabiyyu wa rahmatullahi wa barakatuh èyí tó rinlẹ̀ jù táwọn àfáà gbájú ti abdullahi ibn mas'ud sákàyí àtàhíyàtò lè láwà sọ̀rọ̀wátú àtọ̀yẹ̀bátù ẹgbẹ́ tó kọ ajú láti kò láwùjọ ti wá ní àtàhíyàtò lè lá àtàkíyàtò lè lá àtọ̀yẹ̀bátù sọ̀rọ̀wátù lè lá a ní riwaya tó gbé wá náà wà alimamu albani rahmatullahi alayhi taba wani sifatu salatu ya kuma riwaya ta yi wa imam gbogbo ba ba ba ti kuwa to ma ń ṣe ìṣára ti riwaya abdullahi bin mas'ud ko ló ṣe gini olówó akọwà gbogbo wọn jù onúlàlàáfíà jù tọ̀ṣáwùdì yìí náà ọ̀pọ̀lọpọ̀ mọ́ o ìtò aburújù kárẹ̀ tó tún ní oúnjẹ ìtìmọ́ òsì súnà ẹ́ tó fara ètì síbi súnà tó náà bá tí ó náà bá jẹ́ pé tí ó mọ́ wọ́n ṣe láwùjọ òun náà ṣe kanáà fà ọ̀láwàlá àmọ́ mọ̀dá bọ́rọ̀ rẹ̀ ń ṣe rinlẹ̀ tó onímọ̀ kan fẹ́ lọ hajj ẹ̀ka àtàyà fún wa wọ́n tàbí ìdánwò fún àtàrà àmọ̀ ẹ̀yà bá fi jẹ́ àtàyì ya tù lè la àtàyì bá tù sá sẹ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ méjì ká lórí ìrun anábì kọ́ wa ní àtàṣáhùd fàkánà yẹ fùrùsù ríjìláwú àlìyúsirọ́ wàyánsíbù ríjìláwú àlìyúmọ́nà ẹ máa wo bí yàwá ìṣàtúnṣe ò bá nẹ́bí ṣe máa ń jókòó wọ́lá àwọn sọ̀hábà ẹni àkọ́lé mọ̀ ni wọ́n o wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ káwọn tán jásí kankan táàtì ẹ̀ mọ jítọ́ jásí nínú ọ̀mọ̀ ká máa tán sọ̀rọ̀ sọ̀hábà ẹ̀rí pẹ́ ní àbùkù ni wọ́n ká náà tó wá máa gbé ògo fún wọn káwọn àfa wa ń ṣe bẹbẹ àfa yìí bú sọ̀hábà ń ṣe bẹbẹ tó bá tiẹ̀ ń sẹ́yìn ṣé ẹni tó ń tàn ó yẹ kó náà tún máa gbẹ̀kan ní. bàbá yìí bú wọn sọ bàbá ọ̀nà ń ṣe bẹ́bẹ́ wọ́n sọ bá gbìyànjú fún wa ẹbí àwọn ajá ṣe ń sọ kọ̀ọ̀kan bá lẹ́nu ṣe ṣe ẹ tún sọ bọ́ ṣe jòkó wọn ni wà ká náà yẹ kúrò sórí jìlá hù àlìyú sọ̀rọ̀ pé ànábi wà á tẹ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì Ayọ̀. فينصب رجله اليمنى أيوة أو أن أسي أوتون ينام في افتراش أسي أوتون أيوة أكاون أسي أوتون لكن أنا وين pàdé rẹ ká jòkó nígbà tá a bá ṣèrun tó jẹ́ pé méjìlá ṣẹ̀ṣẹ̀ kí pàdé rẹ ká jòkó ni sáǹsì pàṣáwùd yìí náà ń pè ní alèfèrọ́s ẹgbẹ́ tó bá ṣe ń láwùjọ ẹtún gbénu kí n láti jòkó bá kan pé káyí pé ká jòkó bá kan ìyá wáyíṣà yóò mọ sọ gbogbo bá méjì ṣèṣe kọ̀ọ̀kan kí ni ìyá wáyíṣà ń sọ́lù yẹn ọ̀rọ̀ tá méjì sọ pé sọlú tàmọ́rọ̀ ẹ̀tún mú ní ìsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rí kínkí ẹ sọ́jò kó ànẹ́bì tí ẹ bá kírun rákà méjì bí yóò ṣe ṣe ni wọ́n ní irun tó yẹ pé rákà méjì náà lòún bí irun súwèé tó yẹ pé jókòó kan náà ló wà ń bẹ bá sì jò náà fakana yẹni ha àni okubata shaitan anabi nga zuka ẹmọ jòkó ní jòkó shaitan o ẹmọ jòkó ní shaitan ẹ̀rí wó láti ṣàlàyé èyí a ìjókòó shaitan ẹ̀rí fàfàlùkà bí àyìn yẹ fúrọ́ṣà kọ̀dàmẹ́yì alàlárd bí kéèyàn tẹ́ kọ̀dàmẹ́yì fútu ẹ̀ kó tẹ́ sórí ilẹ̀ ẹlẹ́ kódà kó tẹ́ wàyẹ́ dídí fún alàkùbẹ́yì kó ájòkó lé ayọ́ ẹ̀wọ̀ kó ájòkó lé ìparí ẹ̀yìn àtẹ́lẹsẹ̀ àbí kílá sátẹ́lẹsẹ̀ ni no ìjísẹ̀ àyíwá kọwàjòkulẹ̀ ìyẹn ò bá mú a ní àwòyẹ́ síbà kọ̀dà mẹ́yì àbí kó ná àwọn jìgísẹ̀ méjèèjì fẹ́ ẹ̀yìn tó mọ̀ yádọ̀ ènìyàn fẹ́ bẹ̀yìn náà mọ̀ kó wá gbé bàrá díẹ̀ fáàrin méjèèjì kó wá àti kó bìtò kó sílẹ̀ lẹ́ẹ̀ ẹwò ẹwò kẹyìn sáwọn èèyàn kan rí ayò ànábì ní ìjókòó kí ni yún ìjókòó ṣe ìtọ́ni ó ní bá a ṣe jókòó lórí irun ẹlòmí ọgbà kò mọ́ mi láni bó ní ìlànà ànábì òsè ní mẹ́la tí lánàá ṣe tọ́ni wọn ilé ìnú wa mẹ́lára ọjọ́ mẹ́la náà ni ìṣẹ́jú mẹ́lọ fẹ́ fi ẹgbẹ́ ṣe tọ́nu máa ń tẹ̀yẹ̀ ń gbà mí tí nǹkan bá rinlẹ̀ tí yóò máa sọ fún ọkọ́ sòrò ó ṣe wọ́n lè pé irú ìtàkùn nílànà ti ṣètọ́ ni yóò wá dé kíní yóò wá rọrùn fún un ó ní bá a ṣe máa ń jòkó ní orí ìrun ẹ̀rí alánàbí ní ká máa jòkó bí ìjókó ṣètọ́n wàyé ni hà bákan náà anábì tó ń kọ̀ fún wa ayẹ̀fẹ́rìṣà rọ́júlú zèrè àyè kí èèyàn má tẹ apá rẹ̀ lẹ́ẹ̀lẹ́ iftirashus sábà báwọn ẹranko abìjà bóun náà ti máa ń ṣe káyipẹ́ yẹn ti sùjúdù ń sìn lápẹ́júwe yá tẹ́sí àwọn èèyàn. tó tí apá wa ti apá rẹ̀ báyìí. ẹ pé tí láyọ̀nù bá wà níbi rẹ̀ yóò lè wo apá yóò gbé rẹ̀ yóò wà á mú ẹ̀hán ọ̀tẹ̀ sí jẹ ìdílé tó ń yàn ti apálẹ̀ yóò débi wo ẹlòmíì ló dé sùjúdù tẹ̀lé ìdí ń kírun náà nù ìyẹn náà lọ. wàkánà yàtùmù sọ̀láàtù wàkánà yàtùmù sọ̀láàtù àbí tẹ̀sílẹ̀mù kí lànà bí mo fi yanjú òun tó fi parí ẹ̀ yóò sálámà sálámà ni yóò fi parí ìrun oyọrí ẹnu ìyàwó àìsà sálàyé bánẹ́bí ṣe máa ń kírun fún wa àdìsí kan ni àdìsí míì tún wá o tán sọ́ábà gbàrà lóníranran tó ẹni tí ò bá kírun bánẹ́bí ṣe kírun pé àkúrá nẹ́bí oníṣẹ́ra rẹ̀ tó yẹ bá bánẹ́bí bánẹ́bí ṣe gbogbo nǹkan yìí ló ti wà lákọọ́lẹ̀ yẹn náà lánàá mọ fi takà wọn tó bá ń takò ẹni tí ń pè wọn sórí ìlànà àná pé ṣe rà nàbì wọ́n ti sọ ni pé káyipẹ́ rírì tójú lọ ń sọ òun rà o ṣùgbọ́n bó ṣe ṣe àwọn ìjọsìn adégíní àrí ó wà lákọọ́lẹ̀. wọ́n ní àwọn ìdájọ́ tó wà nínú hadithi ma zakara tuhu àìṣà tó ha an tí àìṣà sọ hàfà min sífàtì sọláàtì nàbí sọ̀sọ́lá nínú ìròyìn bánàbí ṣe ń kírun huwa hálù ìdá ìmọ̀ bánàbí ṣe máa ń kírun gbogbo àná torí pé kẹ́lìmọ̀ tí ìyàwó ẹ̀ṣẹ̀ rẹ̀ káànà ànábì máa ń ṣe báyìí kò sọ pé ó ṣe bẹ́ẹ̀ ń jọ́ kan bákanáà wùjúwù tẹ̀kìbírọ̀tì ìhìrọ̀m dandan ni ká ṣe tẹ̀kìbírọ̀tì ìhìrọ̀m التي تحرم كل تحرم كل قول وفعل ينافي أقوال الصلاة وأفعالها أنت وجدت تكبيرة الإحرام تكوني إيران في أتوى ليبيا ووباي ẹni gbogbo tó takò ṣẹ́ ẹ̀rùn àgbọ̀dọ̀ ṣe mọ́ tó bá ṣe kọ́mọ̀ ti lè báyàn sọ̀rọ̀ kódà tó ń gbẹ́ bá ń gbẹ́ tó bá ti ṣe kọ́mọ̀ lé légíní ọlọ́run díẹ̀ gbọ́dọ̀ Allahu Akbar kò sí kankan mọ́ وأن غير هذه الصيغة لا يقوم مقامها للدخول في الصلاة káwá lo gbólóhùn míì tó lè rọ́pò níta fẹ́ sọ̀n ká lo gbólóhùn míì kí Allahu akbar káwá yìí ní ọ̀rọ̀ ọlọ́run tóbi ọlọ́run kí gbogbo ẹ̀jẹ̀ mẹ́tẹ̀kẹ́ ọlọ́run tóbi ọlọ́run tóbi tó lè gbé ó àwọn àgbẹ̀gẹ́gẹ́ ó yẹ ká máa kírun pẹ̀lú yorùbá ni wọ́n torí kọ́ lọ ní ọmọ àṣánnámi rọ̀sọ́lẹ̀ ńlá bí lìsáàni kọ́wùmí àrùn àwọn òjíṣẹ́ kankan àfi pẹ̀lú èdè àwọn ìjọ ẹ̀ tó ẹni tó bá jíṣẹ́ nàìjíríà náà ló ń ṣe lárúbáwá yorùbá ni bí ìkẹ́ tó lọ ṣe comparative àbí ó lóun gbọ́ lárúbáwá òun ṣàfáàtì lòun ibùdókẹ́sì rẹ̀ àwọn yẹn ah, ìwọ́ ó máa lóun gbọ́ lárúbá pé èdè lásán ni yóò ṣùgbọ́n àfa lòun láti gbogbo ibùdó kẹsìrì àwọn ìmọ̀ọ́mù tó bá jẹ́sẹ̀ gbìyànjú ni ìwọ lọ wá gbìyànjú wọ́n tó ní àmọ́ jajá yìí káyí pẹ̀lú wa ìdá ni gbogbo yẹ káàrí ọ lórí ilẹ̀ nínú ẹ̀ àwùjọ wa gba kéèyàn tá mọ̀ sọ́n tó bá ti rí èdè lárúbá gan káwá wo ọ̀rọ̀ míì tó túmọ̀ kọ́lọ̀ kò gbé kátó àlọ́ pé yẹn yìí sí èdè Yorùbá ẹni ọlọ́run tó rọ Allahu akbar ní Allahu a'zam kí ni túmọ̀ yẹn náà ọlọ́run tó bí gògùn hmm, ìntánẹ́bì sàn gẹ̀gẹ̀ lọ́gbọ́dọ̀ sọ tó bá ti ní ọlọ́run tó bí ọ nírun o èèyàn nírun ẹni gbólóhùn mi ò lè ò lè rọ́pò rẹ̀ ẹni torí pé minel umori wàyíyá òmùrún tàwùkìfíyà ní tàbí fi ń sin náà báyìí tàwùkìfíyà bá nẹ́bí bá ṣe gbé lẹ̀ ni ọmọ gbọ́ òsì ń bẹ̀ yẹ ká tẹnubọ lóga kò sí ń bẹ̀ o tàwùkìfíyà ni. náà ẹ̀kọ́ tó yẹ ká kọ́ra mi pé sábà kábàrà nínú súnà òní ká gbọ́wọ́ sókè àbí ìgbọ́wọ́ sókè yìí náà lẹ́kọ̀ọ́ bó làá ṣe gbé e. fánẹ́gà ni àfá àti bá ṣe látẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ eh, eh, eh, fánẹ́gà ni yíò pọ̀ lọ́nà ìyá wa wọ́n bá fẹ́ kámárà ń nẹ́gà yíò àfẹ́kẹ́ ọlọ́run pọ̀ nípa àkọ́lọ̀ nípa àrí àrí etí wa ẹlòmíì ọwọ́ rẹ̀ máa gájú ayọ̀ ọwọ́ rẹ̀ ó gájú orí gan lọ àdísì Ibn Umar àtàwọn mìíràn bá nàbí ṣe gbọ́wọ́ sókè gbogbo ẹ̀ nẹ́sọ náà ìgbọ́wọ́ sókè àti takbiratul ihram èwo ni ó ṣáájú ara wọn ọ̀nà mẹ́ta ńlá lè ṣe ìyẹn lè kábàrà yá kábàrà tọ́bẹ̀ wá dé kíní tọ́bẹ̀ wá gbọ́wọ́ sókè ọ̀nà kanu èèyàn lè gbọ́wọ́ sókè tó gbọ́wọ́ lẹ̀ tọ́bẹ̀ wá kábára èèyàn ti lè ṣe méjì rẹ̀ pé ẹni wọ́pọ̀ jù Allahu Akbar ajúrínú àfàtọ́ ni irú ń ta sọ lẹ́ẹ̀kan pé tí nǹkan bá rábà tó wá lọ́nà tọ̀tọ̀ kéèyàn tó ṣe ìlú mi ń ah, kí méjèèjì lọ tẹ̀léra wọn ló wù ń pàápàá jùlọ níbi irun jẹ̀mọ́ nítorí ẹni tí ó jẹ́ odi ẹ́ tóhun ò gbọ́rọ̀ kò lè bá àrígbà tí mọ́mú ṣe kí ni tó gbọ́ sókè ẹni tó jẹ́ afọ́jú tóhun ò rí náà kò lè bá àgbọ́sẹ́ ti pé ìmọ̀mù gbogbo ẹ̀ ló ṣe kí ó ti ṣe pọ̀ ó sì oníẹ̀sì fẹ́ tẹ̀lé ẹgbọ́ àǹfààní tó wà mẹ́rin kò lè jẹ́ àǹfààní fó di tóhun ò ṣe kí ni tóhun ò gbọ́ olóòlè kábà gbọ́ sókè bákan náà kó lè já àǹfààní fábọ́jú tóhùn ṣe kí ni tí ò rí nẹ ó bá gbọ́ pé mo mú ṣe Allahu Akbar tó bá gbé méjèèjì lẹ́ẹ̀kan náà olóòlè fọ́lò rẹ̀ náà àmì ó dìkú kù kò ní ìrìká diwọ́ ayọ̀ à bá ṣe máa ń ṣe eré inú bákan náà wujubu qira'atil Fatiha bidoni basmala afẹ́kaka fatia yàwá aisha náà bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah ìdó láìsí bísímìlá wàyá àti istihbab kìrààtì hasira insha allah a ní káṣí bísímìlá jẹ́ẹ́jẹ́ iná afẹ́ àpàdà ṣàlàyé bísímìlá jẹ́ẹ́jẹ́ iná afẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà á ti bísímìlá ìjákè jẹ́ẹ́jẹ́ la fẹ́ káṣí bákan náà wujubu ruku' nínú tó àdídì tó kọ́ pé dandan ọ̀ràn yẹn ní kárò kù bí ẹ bá kírun tí èdè pa kírun tó kù tí ó ẹ bí ẹ kírun tí ó rù kù kò nírun òkè ẹni tó wà rù kù tí ó rù kù yẹ kárò kù ní ẹnkọ olóòrùn nírun wàl abdul fi ìtìwà bílà rọfin wàlà káfùdù wọn ni tó dáa ni pé kí ó ṣe déédé kí ẹ máa gbẹ̀yìn lókè jù kó sì má gbé lọlẹ jù irú àwọn rùkù tá a bá ṣe lẹ́ẹ̀kan tí ò bá mú yẹn tí èèyàn bá ṣe lórí irun ó lè ní irun ṣùgbọ́n irun tí àwọn ẹ̀sẹ̀ ti dé ni. bákan náà wujubu ruku'i mina rukú wujubu raf'i mina rukú wa afẹ́ká gbórí sókè láti bí rukú wa wujubu al-i'tidal fil qiyami ba'da sábàtì dìde afẹ́ká dúró déédéé lórí dìde wujubu sujud bákan náà dandan ní ká ṣe sujud wà ojú bí rọ́fù ẹ̀mí ni o dandan ní ká sì gbórí sókè níbi sujud wa wà ní ìtìdáàlù kọ́ ìdàmbà àdá káwá jòkó déédéé lẹ́yìn ẹ̀ka tó forí kanì padà gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí la kí asọ́tàbà ń kírun ó ṣe pàtàkì ká má bà jẹ́ kí irun wá yàtọ̀ sí bá nàbí rí gíní mo ṣe kí ibi tí a dúró ní bí fi ńlá ìtàlá tí a tún mọ̀ tẹ̀síwájú gbà mí abẹ́lọ́n bá sùpánà wátàlá yìí tá a ṣe ní àlàyé kọ́nọ́mọ́sá ìgbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run kí ó yọ́nú sí wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين